ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Al-Hikmat ọgbọ́n mo rò pé ẹ rí ọgbọ́n kàbí méjì kọ́ nínú gbogbo ọ̀rọ̀ tí àwọn afáwa sọ fún wa lénìí ọlọ́run kọ́mọ́sà sàmàdé nìkọ̀ọ̀kan wa gbogbo ẹni ó ti ṣàṣìṣe rí nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọlọ́run kò foríjì wá ń bẹ o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run torí pé hmm, nínú ọ̀ràn nǹkan ní ìṣẹ̀lẹ̀ nínú ayé yìí ẹlòmíín gbóná débi pé bọ́mọ ìyá mẹ́wàá bá jẹ́ obìnrin yọmọdé máa bàgbọ́ tètè tètè tètè yọ̀tọ̀ wọn wò káríkárí lórí pé ogun pátá lòun mú ọsàn wọn hmm. ṣẹ́ni pé eléyìí kò dáa gẹ́gẹ́ bí ètò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá mi sọ nínú Al-Kùránì wípé àgbọ̀dọ̀ fẹ́ ọmọ ìyá méjì papọ̀ kọ́lọ́wọ́n sàmọ́nà ẹnì kọ̀ọ̀kan wa o gbẹ̀n tí ń ṣe bẹ́ẹ̀ láàrin ìyá àtọmọ náà ọlọ́run kọ́ sàmọ́nà wa o wo hmm. bàbá tí ń kí ọmọ ẹ̀ mọ́lẹ̀ ṣẹ́ni pé ìwọ ni ìwọ ni rúdúrú wọn bẹ́ẹ̀ ìwọ ni wọ́n ń jẹ torí pọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kọ́ sàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlá ọlọ́run bá ṣe dáadáa fún wọn. ẹgẹ́ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pé abala tó gbẹ̀yìn lórí ètò Al-Hikmat yìí la máa fi yanjú àwọn ìbéèrè táwọn èèyàn bá kọ ránṣẹ́ tí wọ́n bá béèrè. Hmm. ẹrú ọlọ́run kan pè ní programu tí a ṣe bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí ó dẹ̀ béèrè béèrè kan béèrè yẹn dẹ̀ ṣe pàtàkì lóòótọ́ àti dá lóhùn lórí afẹ́fẹ́ ńgbà tí ó béèrè ṣùgbọ́n béèrè yẹn ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ náà máa nọ́ọ̀sì ẹ̀ wípé ah ẹ gbọ́ kí ló lè ṣẹlẹ̀ báyìí ló lè ṣẹlẹ̀ báyìí ni ìbéèrè tó ń tọ̀hún béèrè ẹnìyẹn pè láti lu ọ̀fà ìbéèrè tó béèrè ni pé ó ní suratul fatia tá à ń kà lórí òrùn wa gbogbo gbà ó ní nú ẹ̀ a rí àyà kan tó ní ihdina suratal mustaqim tó túmọ̀ sí wípé ọlọ́run ọba fi wá mọ̀nà sójú ọ̀nà tó tọ́ ó wá bèrè yìí pé tó bá yẹ pé ọ̀nà tó tọ́ làwa mùsùlùmí wà ni kí ló dé tá a tún wá ń sọ kọ́ lọ́wọ́ fi wá mọ̀nà sójú ọ̀nà tó tọ́ <laughs> mo wá rẹ́rìn mo wá ṣàlàyé pé ọlọ́wọ́n bá tó gbé kalẹ̀ pé ihidina siratal mustaqim ó ṣàlàyé ẹ̀dẹ́lẹ̀ ó wá ní siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim wala ddallin àlàyé ọlọ́wọ́n bá ti parí gbogbo àlàyé síbẹ̀ gbọ́tọ́lọ́ ń sọ pé ihidina siratal mustaqim fi wá sójú ọ̀nà tó tọ́ fi wá mọ̀nà sójú ọ̀nà tó tọ́ wọ́n ní siratal ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn tí wọ ọlọ́run ọba mi ti parí ìdẹ̀ra rẹ lé lórí tí wọ́n jẹ́ ní ìdẹ̀ra níwájú rẹ ọlọ́run gayril magdubi alayhim tí kìí sojú ọ̀nà àwọn tó bínú sí wàlá dọ́ọ̀lìn tí kìí sojú ọ̀nà àwọn ẹni tó sọnù àmín. tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé ọ̀nà kan àwọn ọ̀nà oríṣiríṣi ní bẹ nínú ayé yìí àwọn ọ̀nà kan bẹ tọ́jọ́ náà àwọn tọ́lọ́wọ́n bá mi bínú sí àwọn ọ̀nà kan bẹ tọ́jọ́ mi sọnù ọ̀nà ọ̀nà kan sì ń bẹ tọ́jọ́ náà àwọn tọ́lọ́wọ́n bá ti parí ìdẹ̀ra wa parí ìdẹ̀ra lé lórí ìdẹ̀ra ọlọ́wọ́n àyà mi tó wá ìdẹ̀ra ọlọ́wọ́n tó parí kan ti bẹ́nu Quran chapter five verse three bí ọlọ́run akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islam dinan Ọlọ́run sọ fún anabi ayatọ sọ̀kalẹ̀ kan inú ní alukur'an bàtà anabi parí ají gbẹ̀yìn Ọlọ́run ní aliyawma akmaltu lakum dinakum èní náà ni mo parí ẹ̀sìn lẹ́yìn lórí ni mo parí gbogbo ẹ̀sìn fún yín wa atmamtu alaykum ni'mati mo sì parí gbogbo òdẹ̀ra mi mo parí ẹ̀ lé yín lórí wọ́rọ̀ di ìtùlákùnmọ́lé islam adínan mo wá yọ́nú sí ẹ̀sìn islam fún yín lẹ́sìn tẹ́ máa ṣe tẹ́ fi rí yọ́nú èmi ọlọ́run so àyà yẹn kọ̀nfàmù wípé islam náà lẹ̀sìn ọlọ́run islam lẹ̀sìn tọ́lọ́run bá mi yọ́nú sí gẹ́gẹ́ bí àyà yẹn ti wí fún wa nínú alukur'an kò sí fásitì míì tó kọ̀nfàmù ẹ̀sìn kan ju ìtọ́ kọ̀nfàmù ẹ̀sìn islam yẹn lọ gbọ́lọ́mọ ẹ̀kún oríṣiríṣi ẹ̀sìn lọ́wọ́ oríṣiríṣi ìgbàgbọ́ lọ́wọ́ ọlọ́run bá ní ẹni náà mo parí ìdẹ̀ra mi fún yín mo wá yọ́nú sẹ́sìn Islam kó máa jẹ́ ẹ̀sìn fún yín tábà wá ń sọ wípé ìdínà siratal mustaqim kọ́ lọ́wọ́ fi wá sójú ọ̀nà tó tọ́ àwọn kan ní wọ́n ṣe Islam yẹn bọ́lọ́run bá ti fẹ́ tí wọ́n fi dẹni ìdẹ̀ra lọ́dọ̀ ọlọ́run ẹlòmíín kan ṣe Islam ní kọ̀mọ̀ Islam ti ń ṣe tó bá rí a jẹ́ pé a ní ìdí kọ́ lọ́wọ́ fọ̀nà mọ̀ wá ká lè tá a kálíbà kírun yẹn bó ti yẹ ká kí táàfi dẹni ọlọ́run kálíbà gba ọ̀rẹ́ tó fi yẹ ká gbà táàfi dẹni ọlọ́run kálíbà ṣe dáadáa bó ti yẹ ká ṣe tọ́lọ́run fi yọ́nú sí wa tó fi gbà lọ́wọ́ wa náà ni ọ̀nà tọ́tọ́ tá à ń béèrè fún tá a bá fi ọ̀nà ń wo ọ̀kan nu tá a bá tó fọ̀nà mi wo a rí gbogbo gbèsè ayé wa pátápátá kò síbi tá a ti ní ìdí ìdìnnà sàrátà kì í ṣe pancake náà kún sójú yẹn náà fi ń fẹ́ pé àwọn ọmọ yẹn fáìn tó bá kún pancake náà báyìí máa dàbí ìwé ni ìyẹn kọ́ láyé o àìmọye obìnrin míì tí yẹn fẹ́ kódà yẹn fẹ́ ọmọ fẹ́ bìnrin lásàlátù kọ́ ni jóbi o àìmọye obìnrin tá a fẹ́ lásàlátù tá a fẹ́ ní gbogbo ẹ̀ tó tẹ́tí gbà tó délé tán ó ya wèrè mọ́kọ lọ́wọ́ tó di yìí dìnnà sọ́ra gbogbo ògbésẹ̀ wa a gbọ́dọ̀ dákẹ́ rẹ̀ ńgbà kan kọlọ mọsa ma ṣàlékún kó kó ṣe ìmọ̀nà wa kó ṣàtọ́nà wa ní gbogbo ìgbésẹ̀ wa kọlọ mọsa gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọjọ́ tẹ́bí àlàyé tí mo ṣe fún ẹrú ọlọ́run tó béèrè yẹn mo wá rí pé béèrè yẹn béèrè kan tí ó da tí a bá lè ná sáfáfẹ́ ni ló jẹ́ kí n gbé wá sójú ìwòran gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà kẹ́yìn náà lè bá jàǹfààní gbogbo àlàyé tá a ṣe fẹ́ nìyẹn kọ́lọ̀ mọ́sá gbẹ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run lálá ilaha hmm, hmm, ramadana ti súnmọ́ inú ṣàbá ńlá wà Ramadan dẹ̀ ní tẹ̀lé Shaban ẹ̀yin olólùfẹ́ wa ètò wa tá a fún Ramadan pọ̀ àwa fẹ́ kí ẹ kó anídìrànlọ́wọ́ yín ẹ̀yin náà wá sponsor program wa nu Ramadan bó ṣe ìṣẹ́jú márùn-ún ni bó ṣe ìṣẹ́jú mẹ́wàá ni bó ṣe ogún ìṣẹ́jú bó ṣe ìrun pípé ni ẹ pè wá ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lórí ẹ̀ owó wọ ọ̀gá ni lára yíyá yìí náà bá fẹ́ bó ṣe jọ́ márùn ni bó ṣe jọ́ mẹ́wàá ni bó ti jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún nínú Ramadan ìwọ náà fi béèrè nǹkan kan wájú Ọlọ́run ẹ̀yin táwọn òbí yín ti síwọ́ ọsẹ́ ẹ ṣètò orun pípé kẹfì kẹfì tara àdúrà fún wọn náà pé Ọlọ́run o ìrun tí wọ́n ń pè yí Ọlọ́run bá mi ládẹ̀ báyà mi Ọlọ́run bá mi ládẹ̀ bàbá mi ètò Ramadan Kareem náà dẹ̀ ti wà ńlẹ̀ ètò ti wà ńlẹ̀ lórí ẹ̀ ní sẹpẹ́ ẹ̀bùn a máa ní ìdí ẹ̀ lórí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní nǹkan tẹ́ ń ṣe ẹ̀yin tẹ́ ń tajà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 nípa àwọn ọ̀dà sí à ń retí yín ọlọ́run ò ní jápọ̀ kún yín o ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ìyá wa damorish lọ́dọọdún tiẹ̀ làwọn máa ń ṣe fún wa bàbá wa standard group of company bàbá dr ahmed salahudeen ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín o ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run aláìlá ilá àjọ àwọn ọmọdé jẹ́mi olúwa tó yẹn ní sàrótù àtún retí yín lọ́dún yìí ọlọ́run ọgbàdo ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run nẹ́bí muhammed lọ́dọ̀ ọlọ́run àmọ́ lọ́ba yìí tó bá di jọ́ mẹ́jọ láti máa pàdé lórí ètò yín alihikima orúkọ mi yìí padà alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni zero eight zero two three five five zero eight six ẹ pè mí láti béèrè béèrè ẹ pè mí láti kó elétò wa ọlọ́run ọgbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan ọ máa salam wa ilẹ̀ lẹ́kọ̀ọ́.